tọ́lọ́ tó bá kàwé pẹ̀lú ti yín gan-an ni máa ṣe báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀ torí èmi ní báyìí ọkàn mi tiẹ̀ ti ṣí pé ẹ̀yin ẹni títí ó gẹ̀lẹ́ àwọn èèyàn tó pé wọn ò dìbò ta lẹ́yìn ta ni yín tẹ́ bá fẹ́ kó báyàn lé ní tẹ́ bá bá tẹ̀yìn lé ikú apá yín náà nígbà bàṣà lérí kó n fẹ́ ba nàìjíríà jẹ́ ṣé kú òmu lọ kó tó dọ̀la ẹ stop ẹ ẹ máa wù ọmọlúàbí èyí gáréjì yẹn ẹ ṣọ́tọ̀ fẹ́ máa halẹ̀ mọ́yán mọ́ tẹ bá pààyàn ṣe lè jẹyàn ni ṣe lè jiyàn ni yín máa halẹ̀ mọ́yàn mọ̀ tó bá gbàgbára fún yín déédéé mẹ́ra ó tó bá gbé agbára fún yín déédéé mẹ́ra ó stop threatening people ẹ wo orú ọ̀kan lọ́mọ yẹn ah, ìyàbọ̀ wà lú ẹ̀ kọ́kùnrin náà fẹ́ lu obìnrin èdè yẹn kọ́ tẹ̀lé yín eh, eh, ìtẹ̀lẹ̀ ni you are too violent àwọn tó tẹ̀lé yín four years ago tó ń bá yín fìgbà lẹ́jọ́ kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún un iye halẹ̀ mọ́yàn mọ́ ìyẹn kéèyàn tẹ́tìnì yẹn mo lè kú sí díẹ̀ ìjà oníjàlè yẹn máa ń di tèmi iye halẹ̀ mọ́yàn mọ́ ìdẹ́ni gọ́ọ̀mẹ̀ntì kankan yẹ gbé agbára fẹ́yìn gáréèjì kan mọ́ ṣe tiẹ̀ yín náà dẹ̀ máa máa terrorize yẹn kí ló dé ọlọ́pàá máa máa halẹ̀ mọ́ wọn máa fi ìdí ìbọn gbáwọn èèyàn àwọn tó ń wa mọ́tò ọmọ gádẹ́gì náà tún máa halẹ̀ ah, we need the government to clean all those rubbish we need a government to eradicate the damages gbogbo àwọn táùtì yẹn tẹ bá ń lọ títì báyìí mọ́tò gbọ́dọ̀ fi ha mọ́tò yín gbogbo àwọn gádéjì àwọn ọ̀rá ìsà máa dìde ni kí ló dé ganan ìlú tó lọba tó níjòyè lẹ́wọ̀n ní nàìjíríà fẹ́ dáa gan àwọn èèyàn dẹ̀ ń bẹ̀rù yín pé àwọn gádéjì wọn lè sọ̀rọ̀ pa blast orí yín dànù pàtó fún yín face to face pàtó blast ta ló ń jẹ ta gánjúrù bí wọn ò tí bí ìyá aláya yín tèmi ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà mo lọ fa wàhálà lé ní sí mi mo lọ fa wàhálà mo fẹ́ nà ẹnìkan mọ èyí tó lórí ọmọ tó mọ ògúnfe tó ní oyin oníbọn lẹ́ẹ̀mejì lẹ́sẹ̀ yìí mo lọ ká mọ́lé lẹ́ni nà lọ́wọ́ fídíò lọ́dún ẹ̀ nà bí mo ti ń bọ̀ tẹ̀rí mi mo lọ ká mọ́lé mo dẹ̀ pọ̀ ọlọ́pàá because mo ti fún ní long group tán yẹn láti tó pèrè lọ́mọ oṣù di mi ò bẹ̀rù èèyàn ọkùnrin lèmi máa ń bá ohun yìí ti le jù APC ò dẹ̀ rí báyẹn tẹ́lẹ̀ pátí tútù pátí tútù ní APC ìbóyè la mo campaign nígbà tí òun àti Jonathan náà mi ò sí nínú ara yín náà mo wẹ̀ lára tó campaign fún kí ni wọ́n ti ń pè APC tẹ́lẹ̀ máa fún wa ní ṣéǹgì tèmi náà ń pariwo bèrè wèrè four years ago ní eight years ago ṣéǹgì ni ó à ń ṣéǹgì ó lájẹ pé mo gba kọ́bọ̀ lọ́wọ́ gba kọ́bọ̀ lọ́wọ́ yàrá yàrá yìí ẹ mo gbé àwọn bẹ́ẹ̀ ṣe yàtọ̀ ọ̀gì lèmi náà yàtọ̀ ọ̀gì ẹ yẹ kalẹ̀ mọ́ yàn mọ́ tẹ bá tún ṣe any video tẹ bá tún threaten life àwọn èèyàn i will come out for your balls bọ́mbà to bọ́mbà ẹ sọ di ẹ̀yin ọmọ gáréjì tẹ̀ ń pa àwọn ṣé a máa nu ara yín káàkiri ẹ lè máa yín ọmọ gáréjì lè máa para yín ẹ má yẹ lè para àlù nà ìyẹn mélòó ni àwọn èèyàn fẹ́ sá fún ọmọ àmọ́ sá fún ọ̀rọ̀ àìsà wọ́n tún sá fún ọlọ́pàá kí tí wọ́n rí ilé ayé wà ní èmi ò rí pé eh, àwọn labour ò ní wọn ò ní tọ́gì pdp náà ò ní tọ́gì èmi bóyá wọ́n wà èmi ò rí wọn lórí facebook mo wá wọn ìhàlẹ̀ yín ti pọ̀jù ẹ̀yìn ti tọ́gì apc kí lẹ̀ ń bá ka. opportunity lẹ́ni náà ẹ súnmọ́ àwọn olóṣèlú kò mí wípé kí ẹ máa sọ pé ẹ fẹ́ gapá láwọn èèyàn kan ẹ fẹ́ ẹ fẹ́ kán láwọn gáréjì lọ nà àwọn èèyàn kan ẹ máa máa sọ pé kán náà wọn wọ police station kan lẹ́yìn ilẹ̀ wà nídìí ẹ̀ ẹ wo gọ́ọ̀mẹ̀ntì ò lè ṣe Tinubu ò lè ṣe torí òun ló breed yín Tinubu ò lè ṣe one piece in Nigeria kákùmọ̀ ọ̀pọ̀lọpàá ló ń dé pẹ̀lú wa individual àbí tèmi ẹ̀ máa halẹ̀ mọ́ ní pẹ̀lú dáńfọ̀ ṣé ìyá wèrè ni ń ṣe èrè lórí yín gbalẹ̀ ni dadi tó tẹ ló ń ya wèrè tọ́kì gan mo fèsì mo ṣe ṣáàtì fún mo jára wẹ̀ tí bá rí báwọn ará tọ́kì ṣe ń yín mi tọ́ bẹ̀rù ẹ̀ mo jára wẹ̀ èmi ò bẹ̀rù èèyàn mi ò lè má sábà ọlọ́run kí n tún sábẹ́ èèyàn ẹ̀yin lẹ́fẹ́ bà kàmpéènì Tinubu jẹ́ ó bíríìtì tọ́ọ̀gì kílẹ̀ tó ń lé yín ní nec ó ń lé yín náà. àtọ́pẹ́ ti ní agbára kan ẹ má fáwọn èèyàn lówó mọ́ ọmọ àlè ní òtún gbowó lọ́wọ́ yín àwọn táwọn ń fún lówó wọn lọ ń fún lò lébọ̀ àwọn táwọn ń fún lówó kì í ṣe ọlọ́run lẹ́ṣẹ́ fún ni kì í ṣe èmi náà fún yàn lówó ni ṣé mo gbé wọn condition ìwádìí ṣàǹsà ní kẹjọ torí Ọlọ́run ẹ dáríjì wá o iní kan kankan báyẹn ní káwọn ọmọ ẹ náà kọ́ ṣe ṣáàtì náà kán bú àwọn Nigerians bàbá bàbá ń ṣe ń jọ wọn hà what kind of nonsense ebi ń pa àwọn èèyàn nílé ebi ń pa àwọn èèyàn nílé bẹ́ẹ̀ bá ṣe ń hẹ́pù àwọn Nollywood ẹ máa hẹ́pù àwọn àwọn tí ò Nollywood oore tẹ́ máa ń ṣe ni oore tí newspaper ó gbé ah they just gave. Uh, eh, actor ọláìyá mọ́tò ẹ̀fọn kò ní òṣòro gbé individual mélòó lè lo lẹ́sẹ̀ lè gbé mọ́tò fún poor person ẹ̀ lè gbé fún àwọn oore àwọn oore tí newspaper ó fi gbé yín tí BBC ó fi gbé yín lẹ máa ń ṣe orí àṣehàn ah, ó ṣe o MC gbọmọtò fọláìyá o ó ṣe kinní kan o ó fún ọláyà kejì ní gáréèjì o kí ni nǹkan tí kílẹ̀tẹ̀ fi wọ́n ṣe máa gbé yín pé ọmọ tí kò lè ní ìrànlọ́wọ́ ìta fẹ́ fa gidi tẹ́ fa gidi pé kò ní dá fún yín wọ́n dárúkọ lẹ́kì ẹ máa lù sí president yìí gan ẹ bó ṣe wà yìí ẹ mọ lọ́ọ̀fì kúlìbrọ̀ nínú physics ó ti ń lùsì balance ó ti ń lùsì balance kò dẹ̀ sí bí Yorùbá ṣe máa bá gọ́ọ̀mẹ̀ntì jà British to colonize wa wọn ní sílẹ̀ ní Yorùbá o ẹ mọ̀ pé life we live an ostentatious life extravagant life gbéwà ibo ti ṣiṣẹ́ lọ ẹ̀yin sì máa ma ṣe àyíndé ní ìwé àṣìwé máa ma ju bọ́ńdù ìwé máa ma ju bọ́ńdù ìwé yorùbá tinubu is the first nigerian president that did not come from ogun state kí la wí kí la sọ fẹ́mi ṣómizìk fẹ́mi ṣómizìk ọmọ tinubu torí tí ẹ mọ màṣẹ ní kọ́ńfọ̀tì tinubu ọmọ mi yẹn torí ìyẹ̀wò mẹ̀jẹ̀ ní kọ́ńgò tí ò ní mímọ̀ kó kankan jẹ nínú wọn ṣùgbọ́n bọ́n ṣe ń bá a lọ yìí dino gbogbo wọn nígbà tí dino ń jáwèé pé mandate òun ni Obi ó ń jà pé èèyàn mélòó wọn fẹ́ gbé mandate fún un ẹ kúkú káwọn mẹ́tẹ̀ẹ̀ta kan jẹ president dẹ̀ ẹ wọ ọ́fíìsì fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ àwọn méjì at the end of the day ó dà pé Obi àti bí àwọn PDP wọn máa parapọ̀ ní Ọlọ́run ló mọ̀ ẹ̀yin ẹ̀yin ọmọ Abiola ẹ̀yin ọmọ Tinubu èèyàn ọmọ gáréèjì àǹkó àǹsóhànso àtàwọn tó ti dó àtàwọn tó ṣe tán tí ìdò ẹ tíra láti máa preach love to change people's mind especially irú èmi mo láì pé hate agidi àmọ́ ah, hate agidi tó máa ní kí n má ṣe nǹkan máa ṣe wọn ní ọmọ ìbàdàn màjàmájà tó fi kára wájú lẹ́rù ẹ ogun òkú bàdàn rè àwọn máa ń gẹṣin lọ kólé onílé ń gẹṣin lọ bá yẹ ẹ nínú ilé ẹ jọ mo bẹ̀ yín o ẹ̀yin nìkan torí èmi ò fẹ́ kí Tinubu mi kò sí tó kàn mí pẹ̀lú gómìnà Lagos State ìbá lose alala ńláńlá mi ń yọ mí ìkó ní tí mo wà particular about ni support yín fún Tinubu ní ọwọ́ lọ́wọ́ Tinubu ò lè ní amọ̀pọ̀ lè ní four one nine ni ọmọdé àgbà ni ṣùgbọ́n wọ́n ní Yorùbá ò gbọdọ̀ kẹ́ pẹ́sidẹ́ǹtì mọ́ ìwọ ní láti kó èmi láti kó ilé bó bá gbé tó bá gbé kó lé ní màá kí wọn congratulation lómi ló dùn màá gbé kò sí tó kàn mí ẹjọ lọ máa bára yín fà but mere fact pé wọ́n takú sẹ mere fact pé wọ́n takú ah ẹ bá mọ̀ mí ní double ìjọ̀gbọ̀n ní mímú ṣe ọmọ tí lọ́ọ́ fàjọ̀gbọ̀n dárí gan lánàá tó kẹ́sì ká ẹnìkan mọ́lé ọkùnrin ni mo like mo like bọ̀kẹ́ ẹ má máa lérí lílérí yẹn ló bí mi nínú pẹ̀lú àwọn APC lọ́wọ́lọ́wọ́ ẹ̀tọ́ yóò láti ṣépè fẹ́ níbọ̀dẹ̀ ẹ̀yin kọ́ lẹ dá wọn náà ẹ̀yin kọ́ lẹ bí wọn náà ọkọ àṣẹ pátì ilé ìyàwó àṣẹ pátì wọn tún wá ti torí ẹ̀kọ́ra wọn lẹ̀ wọ́n máa pààrọ̀ wọ̀ fúnra wọn ni gbogbo gíragíra ìjà tẹ̀yìn jà yẹn tẹ̀yìn agbádá ìpẹ̀yẹ ẹnìkan ò tẹ̀lé yín kò tẹ̀lé yín yẹn fọ́dàgbé shut up ṣé ní láti tẹ̀lé yín ni ìwà tẹ̀wù yẹn gan ló ṣèmí gan nínú ló jẹ́ kí n change mind nípa àbí wèrè làwọn eléyìí èkéyé tẹ̀ ń halẹ̀ máa ń yẹn wà ní láìpẹ́ tí máa sọ pé kò sí I swear to God Almighty a àbí public figure come back mi so no ojú mi ò fọ́ nà ẹ rántí pé blogger ni mí nà My máa ń wá news kiri mo rí ètí kéèyàn máa lérí mọ́yàn mo ní agídí yẹn ìyẹn mo ah why tí mo fi support Tinubu màá jẹ́ kẹ́ get wọ́ do i ṣé mo gbowó lọ́wọ́ yín ni màá jẹ́ kẹ́ dùn wọ́ sí i èyí máa we are all equal we are all equal in Nigeria. Nigeria belongs to every one of us, whether we reside in abroad for years. Ilé náà ṣe la máa padà sí. Eyé halẹ̀ mọ́ ìhalẹ̀ yín yẹn gan gbàgbé pé àwọn abẹ́ ayé ti ń jáde iṣẹ́ pépè lágbájá àmọ̀ pé màbá yín ti wèrè bọ̀lẹ̀. Màbá yín fẹnu bá gbogbo ẹ̀ jù. Ṣé bá sọ pé ẹni wèrè pé ẹni gáréèjì lọ́wọ́ tọ́ọ̀gì ni ibi kan tọ́ọ̀gì. Ibi gan màmá náà máa fìyà. Má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ mọ́ nísìn àwọn ọmọ Yorùbá wa ní ìsìn wọn ti ń tẹ̀lé Labour how do you feel ẹnì fẹ́ fa gidile wọn padà ara wọn kan náà tí ó takú wípé ẹ kọ́ntínú èpè tẹ́ ìṣẹ́ ìpè láti ẹ̀ má gbọ̀n rìn iṣẹ́ ìkẹ́ máa sọ pé ah, àpàdé mi Labour ló ń tẹ̀lé ah, má ṣe bẹ́ẹ̀ yẹpẹ máa mú ẹgbà dání èèyàn bí mi lérí o nílé ayé yẹn má bà mí lérí èmi bó lè jókòó ti wàhálà fọdún kò sì ní rẹ mi gbọ́dọ̀ ní bí mo ṣe ń ṣe wàhálà à sixty two ṣe rírí ń kú lójú mi wàhálà ló ń jẹ mi torí orí social media gan ilé wèrè ni bí ìbá ya wèrè ni mi ní di eh, eleven years as a speaker wèrè ni o wèrè láti fi wògùn wèrè this is my advice when you say all parties are aggressive to the best of my knowledge mi ì ní sọ pé labour wà aggressive mi ì ní sọ pé pdp wà aggressive torí mi ti bá wọn interact i interact pẹ̀lú àwọn labour tá a gbé wá ní two days ago wọn wà aggressive. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video All right, my pipo i go like to end di video for you. make una let me know wetin una think for di comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist wey i dey upload on a bye bye till I come on our next time. Bye guys, that's my next video. Bye guys.